jọ ṣìkẹ́mi mò ń béèrè nílé yìí. sista ṣìkẹ́mi. ee eh. ah wọ́n ti kúrò níbí báyìí o wọ́n gbé bíbá yìí mọ́. kò gbé bíbá yìí mọ́ kẹ̀. wọ́n gbé bíbá yìí mọ́. ṣé mo bí tó ń gbé ẹjọ́. ah ìjẹ́rìn lọ́ sì ṣe house warm wọn so wọ́n ti move lọ sínú house wọn. kí ni mo gbọ́ tẹ̀sẹ̀ ní house warm. ẹ nà án ìjẹ́rìn la lọ ṣe ìṣílé house warm fún wọn. ẹ eh, ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ lè mú mi débẹ̀. ah àǹtí sẹ́yìn ò ní nọ́mbà wọn ni. ee mo ní nọ́mbà ẹ̀ but mo pe nọ́mbà ẹ̀ kò lọ so mi ò mọ̀ bóyá kò lo síìmù yẹn mọ́. èmi náà dẹ̀ wá ní nọ́mbà wọn mọ́ o èmi ní nọ́mbà wọn mọ́. ẹ àǹtí ẹ ṣe mí favour kan ẹ mú mi dé ibi tẹ́ni ẹ ti ṣe house form yẹn ẹ ah nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò mọ bá ṣe débẹ̀ bọ̀ mo kò mọ ilé yẹn gangan mi ì lè trace àdúgbò yẹn mi ì lè trace àdúgbò yẹn. Ah, ẹ jẹ́ ká ṣe báyìí ṣẹ́rí at least tábà tẹ̀ dádùgbò yẹn again ó possible ẹ mọ̀ ká tiẹ̀ mọ̀ yàn tó máa mọ ibi tó ń gbé since tẹ pé ìjẹ́rin lẹ ṣì ṣe housewarming bẹ́ẹ̀ ẹ get. bó ilẹ̀ tí wàá ṣú báyìí lè lọ́bẹ̀ mọ́ lálẹ́ yìí. ohun tó ní mi mi má kí n wá lọ́la mi má kí n wá lọ́la. àti ṣé o ti kí ló tẹ̀ ń gbọ̀n báyìí. kò sí kankan ọ̀rẹ́ mi ni ìdè mo ti gbọ́ látọ̀dọ̀ ti ṣe díẹ̀ nǹkan tí mo dẹ̀ fẹ́ rí fún wa very important. ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti di kan bíi eight nine láàárọ̀ ọ̀la ẹ̀yẹn wá sọ àjọ lọ́bẹ̀. eight nine láàárọ̀ ọ̀la eh. ẹ máa wọ̀ mí má ti débí báyìí láti sẹ́wọ̀n àti débí ìgbòsíkò lẹ́yìn. ọ̀rọ̀ ẹ ṣe gan ni mo dúpẹ́ mà ẹ ṣe mà náà. ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣe ọ̀sí o ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣe ọ̀sí o. Kẹ́mi. Ọmọ́tọ́lá. Ọ̀rẹ́ mi kọjọ́ mẹ́ta. Báwo ni? Dáadáa lọ. Báwo lè mọ ibi tí mò ń gbé? Àwọn ló mú mi wá sọ́dọ̀. Ó dáná, mi ì bá tẹ̀ ní kó wọlé kó jókòó. Àmọ́ bó ṣe rí mi yìí, ilé ti kún. Àwọn àbúrò kọ mi. Méjì àtọwọ́n mẹ́rin wọ́n wà nílé orí pé lẹ́sìn kú tọ̀tọ̀. ṣìkẹ́mi kan tí mo wá fẹ́ rẹ̀ fún kò pọ̀ jù ó dẹ̀ wà very important jẹ́ ká wọlé. èmi ò ní tẹ̀mí yẹn sí ò lè wọlé apply number six ẹ̀ nà ọ́ ẹ́ ò lè àwọn àbúrò ọkọ mi wà nínú ilé ó possible náà kí lájú fún máa sọ. ṣìkẹ́mi mo mọ tọ́lá ní ọ̀rẹ́ ẹ̀. mo mọ̀ pé wọ́n mọ tọ́lá ló bá mi sọ̀rọ̀. nǹkan tí mo fẹ́ rí ẹ fún ọ̀pọ̀ jù. wọ́n ní pé kó máa lọ kó àlejò wà nínú ilé mi. yes, sweetie. akọ̀mú mi. ó ti dàbí láàmú lára tẹ ìka fóònù inú ṣe ń bí mi lọ́wọ́. balẹ̀lẹ̀ níbi ẹ ọmọtọ́lá nínú lẹ́yìn ẹgbẹ́ ló ṣe débi. ṣó yà wẹ̀rẹ̀ ni. ẹgbẹ́ ló ṣe débi. ṣó ṣí ẹ ni. sìkẹ́mi má bínú ìyàwó mi bó ló ṣe débi gẹ́gẹ́ bó ló ṣe mọ́ bí. wọ́n dàbí pé òun ló mú wá síbí. ẹgbọ́n àǹtí ẹ̀yin ọlẹ́yìn lẹ́mẹ́gùn wa ẹ̀yin lẹ́gbẹ́gùn wóde kí ló dé tẹ̀ mọ́ tojúbọlé kiri tojúbọlé ẹran lóru kí ló dé gbogbo fi tẹ̀ báwọn lẹ́kọ́ náà fún yàn ní ìbẹ́. ní àná ló wá bá mi mo kàn rí wọn tó ṣàwá sí inú compound náà lè ah, àwọn ń béèrè síta ṣìkẹ́mi o. mọ̀nà wọn sí mi mọ̀nà wọn sí mi kí ló wá kiri. kékeré ni. wọ́n wọ́n náà pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ọ̀ká ṣẹlẹ̀ sọ pé kí ló délé kí ló ṣẹlẹ̀ ó bọ̀ nínú ilé mi. àǹtí mo nírú máa ń bàlẹ̀ kiri. ṣìkẹ́mi kò tẹ̀ wá ní tó yẹ àpò múlẹ̀ mi fẹ́ rí. ṣó gbádùn ṣá ó ṣe ó bẹ́ẹ̀ ń pè ní àkọ́mọ́ àkọ́mọ́ àkọ́mọ́ jẹ́ kí n sọ fún ẹ àkọ́mọ́jọ́sí lẹ́yìn òkú ṣe àkọ́mú lórúkọ ẹ̀ ọlá ń ṣílẹ̀ ti tèmi ọlá ò ní pẹ̀kun ọlá olúwa tèmi nìkan òun ló dúró yìí má pè ní àkànmú ṣó ti gbọ́. ṣìkẹ́mi ṣé o gbádùn ṣá ìyá àkànmú tèmi ọkọ tèmi. láyé ẹ̀ bá sọ bẹ́ẹ̀ tí a wù mọ́. láyé ẹ̀ bá sọ bẹ́ẹ̀ tí a wù mọ́. láyé ẹ̀ bá sọ bẹ́ẹ̀ tí a wù ọkọ olúwa ṣọjà rẹ ni ẹyin nínú bẹ̀ tán o tá ìyá bá fi ẹsẹ̀ sí ah. wàá mọ̀ pé kò ju nǹkan lọ. bí mo ṣe ń wọ̀ ọ́ yẹ ẹ pa ẹ̀ ó bẹ́ẹ̀ ní ọtí bí a kì í fọ ní fóònù kò kúkú ọlọ́pàá wọn fẹ́ kó ọmọ tẹ́tọ̀ mọ̀ sí i ẹ̀yin má wọrí wọn fẹ́ kó lé ẹ̀yin má lọ ẹ̀ má wọrí ẹ ṣe ọmọ tí mo mi dé bíbá ẹ má wọlé ló yà wọlé ẹ ṣe ṣiṣẹ́ ló máa ka àbùkù ṣiṣẹ́ ló máa ka àbùkù ẹ lọ bọ̀ mú ọkọ̀ mú ọkọ̀ mú ṣiṣẹ́ mi ọkọ̀ mú ọkọ̀ mú ṣiṣẹ́ mi ọkọ̀ mú ṣiṣẹ́ mi ọkọ̀ mú bọ̀ ó bọ̀ ó bọ̀ ó bọ̀. máa pa iná lọ́sẹ̀rẹ̀ ní ẹ̀jú. máa pa iná lọ́sẹ̀rẹ̀ ní ẹ̀jú. ó ṣe é ó ṣe é ó ṣe é ní bábọ̀ bábọ̀ bábọ̀ bábọ̀ ìyá mi ìyá mi ìyá mi. That's great news. I'm very very delighted. Inú mi dùn. Uh, Adúpẹ́ Adúpẹ́ lọ́wọ́ Olúwa ìgbà olè kórè ọ̀dọ̀ yín. ẹ ti mú date ah very good very good ẹ ẹ send invitation card tiwa sí wa káwa náà ṣe announcement lọ́dọ̀ wa níbí bẹ́ẹ̀ ni ah tí wàá màmá tó December àwa máa ń fẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sí òpin ọdún ah ìkórè la pé <laughs> ìkórè la pé gbogbo wọn tó tún máa wá láti òkè òkun náà ọmọ adé bẹ́ẹ̀ ni all over the world lọ máa wá bẹ́ẹ̀ ah Canada ní America ní o Dublin gbogbo ẹ̀ lọ ti máa ah even South Africa gbogbo ẹ̀ lọ ti máa wá <laughs> bẹ́ẹ̀ni ẹ ṣe àwọn ọmọ mi nǹkan ah, ẹ ṣeun gan ẹ bá kí gbogbo ìjọ dada èmi náà pè yín padà ẹ ṣeun <laughs> olùṣọ́ amẹ́sì lọ ni. <laughs> Olima báwo wá ni. ibẹ̀ náà ni mo sì ń bọ̀ sá. wọ́n ní tó bá máa fi tó wákàtí kan sígbà táwa ìpá àwọn máa kàn yín lára. bọ́jà ah, ti sọ pé ẹni tí ẹ̀rọ àwọn sí gan làwọn dúró dè. Hmm. kò burú iṣẹ́ olúwa ó ti dá ẹ máa lọ ṣe tí. Um... That's Dádì. Rọra Àmọ̀tọ́lá. Kí ló dé tó sá wọlé? Daddy, àkànní tẹ́lẹ̀ kí n lọ wá. Mo ti rá kọ́ọ̀mù o. O ti rá kọ́ọ̀mù? Ah, hallelujah. Daddy rárá. Ibi tí mo ti rá kọ́ọ̀mù ò dá dádì. Kí ló ṣe? Àkọ́mọ́ àtọ̀rẹ́ mi ti ń fẹ́ra wọn bí mo tiẹ̀ ṣe dápò mo kọ ọ̀rẹ́ mi ò kò ṣetó láti fàpọ̀ múlẹ̀ fún mi àwọn méjèèjì gan ló tún jọ sọ fún mi dájú pé kí n má wá sílé wọn mọ́ láyéláyé mi títí tí màá fi kú dádì tèmi ti bá mi dádì kí ni mo máa ṣe dádì ẹjọ́ ẹ ṣàánú mi ẹ máa wọ mi ràn báyìí dádì ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run kápọ̀ mo padà wá sí láìpẹ́ ẹjọ́ dádì. ọmọtọ́lá ọmọtọ́lá ọmọtọ́lá ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ ẹ̀wọ̀n ìgbọràn báyìí yorùbá ló ń pẹ́ wọ́n ní ó sàn ju ẹbọ rírú lọ pẹ̀lú gbogbo ìkìlọ̀ tí a ṣe fún ẹ nínú ìjọ gbogbo àkànṣe àdúrà àwẹ̀ tọ̀sán tòru bígbà tó já sí pàbó ní báyìí lórí ọ̀rọ̀ yìí kọ́kọ́rọ́ ilẹ̀kùn ayọ̀ báyìí ọlọ́run mú lé ẹ lọ́wọ́ kó fi sílẹ̀kùn lẹ́yìn tó ṣe torí gbogbo mèremère tọ́lọ́ ń tò kalẹ̀ fún ẹ fúnra ara ẹ báyìí ló tún wá palẹ̀ kàn dé tó tì í báyìí ló sọ kọ́kọ́rọ́ nù. páṣíwọ́ọ̀dì tí gbogbo wa tá à ń bẹ ọlọ́run kó mú lé wa lọ́wọ́ ká máa fi ṣí gbogbo àkáǹtì tó nítumọ̀ nínú ayé wa ọlọ́run mú lé wọ lọ́wọ́ kí ni wọ́n fi tiẹ̀ ṣe lẹ́yìn tó lò ráńpẹ́ ló bá sọ páṣíwọ́ọ̀dì nù lẹ́lòmíì bá rí he àbí kò tán báyìí sójú ẹ̀ ò ti já báyìí gbogbo làálàá wa lórí ẹ bí ìgbà tó já sí pàbó ni báyìí tí má ní kò dùn mí bí ẹlẹ́ran ara ló tanra mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmì rúrú ọlọ́run gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò sí tó ṣẹyìn ọlọ́run ṣùgbọ́n ohun tó máa ń ṣe àwa ọmọ ènìyàn ni wípé ìfẹ́ inú ọkàn wa la máa ń fẹ́ ṣe gbogbo ìgbà dípò gbogbo tọ́lọ́run tó bá ní àṣẹ a ṣe wàhálà o nínú ìjọ yìí a ṣe wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀ tọ́láwo tó já sí. dadi ẹjọ ẹjẹ tẹlẹ mi ló tún dáa kan mímọ pákó mi rẹsipẹtì nìkan tó bá rí i nígbó yóò máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. ọmọ Tọ́lání olúwa ò fún mi lórí ọ̀fẹ́ rú ẹ̀ aṣọ àlà ni mo wọ̀ ah, ká má ròó tó máa bá wa ta epo sí i èmi ò ní lè rọrùn rìn bẹ́ẹ̀. àmọ́ ó bà náà ni a lè sọ pé ó bàjẹ́ fúnra ara ẹni báyìí níbi tá a bá dé báyìí ni wàá wá wọ ìjàkadì pẹ̀lú ọlọ́run ẹ̀ máa máa ké polúwa tó bá rántí nínú ìwé mímọ́ ó gbó ara báyìí ni ni anna fi ké pọ lọ́rùn ló fara yá nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run dá anna lóhùn ohun tó béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe fún òyìnbó máa ń sọ kankan wọ́n ní second chance wà ó ṣe é ṣe kọ́lọ́ fún ẹ bẹ́ẹ̀ ni fún ara ẹ ló máa ń ṣe lè a ní dákẹ́ àdúrà a sì máa fàdúrà ẹ̀bẹ̀ ọlọ́run ni ṣùgbọ́n kò sí nǹkan kan tèmi lè ṣe gẹ́gẹ́ alára ṣé ká lọ fi ọlọ́pàá ká lọ fi mú arákùnrin àkànmú níbi tí ó wà ní ìmọ́lẹ̀ lọmọkùnrin yìí á kìlọ̀ fún ẹ̀. Ah. ẹ jẹ́ bá mi bí olówó èyí náà lè bá mi ṣe lára kọ̀ọ̀kan ẹ bá mi bí olówó ló wà gbọ́dọ̀ ní ọjọ́. ẹ jẹ́ báwo mi rọ báyìí náà ṣe jáde láì fún mi. ayé mi ti ń lọ lélẹ́yìn dájú ẹ jẹ́ bá mi tún bí olówó. a ní program kan a ní program kan ní aago mẹ́rin <laughs> mo láti ṣe meeting pẹ̀lú àwọn àwọn tájọ ń ṣe program. ọ̀dà ló kú ọlọ́run àgbàdúrà ọlọ́run àgbàdúrà dákọ̀ ń padà sínú láìpù mi o. Jẹ́ kí padà lọ́wọ́ láyé mi o. Ọlọ́run, ó mà ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ lọ láti ọjọ́ rẹ̀. Àyà mi kí láti sọ mi ní ìlú mo fẹ́ ṣe àgbékalẹ̀ mo àgbọ́yàwó mi èmi wọ̀ ló ní èmi mo ní o gbogbo tó bá fẹ́ bá mi sọ bá mi sọ kò sí nǹkan náà láyé tó lè bá mi sọ àbí tó lè fẹ́ béèrè tí ìní sọ fún ọ ìfẹ́ mi ni ọ èmi náà sì jẹ́fẹ́ rẹ̀ so mo fara pamọ́ fún mi. ọlọ́sílẹ̀ mi kí ni nǹkan tó wà ní àgọ́ ara ẹ̀ pàtó tó jẹ́ wípé gbogbo obìnrin tó bá wọ inú ilé ayé ẹ̀ nǹkan máa ń da fún wọn nǹkan máa bùn fún wọn wọ́n máa náwó lọ́wọ́ wọ́n máa níyì wọ́n máa ní búròjì ó máa máa bá wọn gbé every time. Hmm? ńlá mi hmm? sọ fún mi. Ah, ìbéèrè ńlá ló béèrè lọ́wọ́ <clears throat> sórí ìfẹ́ tí mo ní sí ọ. Hmm àti gbígbé wo tí mo ti gbé ọwọ́ tí mo rí pé ah, ọmọbìnrin ilé yìí ó fẹ́ràn mi lẹ́nu <laughs> ó sí lára àwọn èèyàn tó lè dalẹ̀ òun ni ó jẹ sọ fún ọ. ṣọpọ. Mm. sórí ìbéèrè tó béèrè yìí èmi náà ti fara gbà kan béèrè lọ́wọ́ ara mi rí hmm. nígbà tí mi ò mọ lóyún àti mi jẹ èèmọ̀ ló tó lọ́hùn ṣe fún mi èmi kàn nínú ayé lásán ni ọ̀pọ̀ mo ṣe ń rìn sọ́tún rìn sósì rìn síwájú rìn sẹ́yìn òye mi náà àfìgbà tí mo jáde. rasa kálájà ìpínlẹ̀ ẹ̀dá kálẹ̀ bèrè. ẹ mo ẹ má bínú ẹ dákun ṣe ibi nílé bàbá lóbólóbó ojú ọlọ lóbólóbó ojú ọlọ wọn tó mọ pé wọn ní fatoki. Ah, bá mi lẹ bèrè o. ẹ ẹ ẹ sí ò sí o àti pé kí ni nǹkan tẹ́ fẹ́ rí wọn fún gangan ní pàtó. ẹ ṣe rí bẹ́ẹ̀ mi àti wọn bá fojú orin jù màá sọ ohun tí mo bá bá wa ẹ lè ṣàlàyé fèmí. Ah, ẹ mọ̀ jẹ́ ń sọ fẹ́yìn ẹ jẹ́ kí n rí wọn torí ibi tí mo ti wá jìnnà wọ́n júwe wọn fún mi ni o láti ìlú wa níbi títí lẹ́bàá ọ̀yọ́ sẹ́rí tẹ́ bá david tíun ẹ lè gún wọn kádà bí ọ̀ndẹ̀ náírà lọ́yọ̀ kò jìnnà rárá láti fi títí lọ́yọ̀ kádà ọ̀ndẹ̀ náírà ni. <laughs> kò sí wàhálà ẹ tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ jókòó síbi táwọn ẹgbẹ́ yín jókòó sí o. tí n bá ti ṣe tán màá fún yín nọ́mbà tẹ́ fi wọlé. níbi táwọn èrò jókòó sí. níbi táwọn jókòó sí ọkọ ẹ má bínú ibi kan mò ń lọ ẹ má bínú. Ah, ibi ìjọ ṣọ́ọ̀ṣì àbẹ́ rí ẹ tó sí àná tó dàbí ìgbà táwọn ọ̀jọ́ ń dúró de alàgbà ẹ má bínú ẹ jẹ́ ń wọlé kejì o. ẹ wá ibi tẹ́ ẹ̀ ń lọ rí lé bó ṣe máa rí lójú tí nìyẹn kò ń ṣèrò church ṣe é rí ibi tẹ́ ń wò yìí àdúrà ń gbà ń bẹ̀ nígbà tó bá ti kàn yín tẹ́mi bá ti fún yín nọ́mbà tán tó bá ti pe nọ́mbà tí ẹ̀yin náà wọlé lọ rí wọn. Ah. ṣé màá tún èyí ò tó mọ gba nọ́mbà kéèyàn tó rí babaláwo ni. Ah láti pé èèyàn fẹ́ gba àyè ibi tí ó gbọ́ kọ́sìn shoprite. ẹ wo bí ibi báwọn ṣe shoprite ẹ lọ jókòó tó bá ti kàn yín màá wá mú yín màá lọ mú yín báwọn ó lè dá yín lóhùn. ó sì dá yín lójú pé bàbá Fátókí ló yan níbí. ẹ ọ̀dọ̀ bàbá Fátókí gangan níbí. ẹ bóyá ẹ̀sìn kánjú bóyá ẹ̀dẹ̀ dúró ẹ̀mí ọ̀kan jù. ẹ bá kánjú ẹ lọ jókòó ẹ lọ jókòó. ọ̀dà ẹni kí n tọ̀tọ̀. ẹ ẹ lọ jókòó ó ní pẹ̀lẹ́ má rọjú kokoko ìran alábàjá sì fàmọ́ra alábàjá fàmọ́ra ìró kan ni mo gbọ́ tí mo ṣe báwọn yà nílùú adó ìró olùbàmùbàmù ni mo gbọ́ mo lọ rí báwọn yà nífọ̀ sẹ́mi tí mo rìnà títí mo dé ìlú òṣòro ń kí so níbi tí kú ti pa wọ́n lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ìjà ìwọ ikú kí ló dé ó nítorí èṣù fún láyọ̀ ni tó fojoojúmọ́ gbọrẹ lọ́wọ́ òun èṣù pé gòkè náà ti fijọ́ kan dúpẹ́ arábìnrin mo bọ́ dúpẹ́ mo bọ́ dúpẹ́. ọ̀rọ̀ rẹ ò ní dàbí èṣù fún un láyọ̀ ojoojúmọ́ ló fi ń gbọ́rẹ lọ́wọ́ èṣù àmọ́ kọ̀ọ̀nà tí kò fi jọ́ kan dúpẹ́ rí. ìdínú tí kú ṣe ń pa wọ́n lẹ́yọlẹ́yọ ikú ò ní pọ́n rèwerèwe ò ní búrìbùrì kan bá wọn dúdú ẹ̀sìn àwọn tọ́lá yóò ní fẹ́ gbá fún ọ lóúnjẹ orí orúkọ tí wọ́n ń sọ ẹlẹ́dẹ̀kìdé kára ní ara ò ní ní ọ́ ìwọ lọ́kàn àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà àyìn ọ láwọn àlàyé ọ̀rọ̀ kan tí mo ti ṣe fún ọ tẹ́lẹ̀ nípa bó ṣe lo kinní tó ń bẹ lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ni ó gbèrò e wá tẹ́tí kẹlẹ̀ jẹ́ kó fi gbéyàwó ọ̀rọ̀ sọ́ọ̀mọ̀ pé wọ́n máa ń bá ní wáṣẹ́ ni wọ́n ìbáyé ń ṣe ẹni tó sì dùwé àyín fún ọ tó ní tó bá ti fojú kan lúbúlúbú ojú ọlọ́pọ̀rọ̀ ni ó lójú tù jàgbàjàgbàjàgbà ọmọdé yìí ti sùn ah, ah, o sì fẹ́ mọ rìn mí ń jàgín òun rìn mí ń jàgín sórí tó o bá ti dé sọ̀rọ̀ rẹ láàárọ̀ ìwọ ni kó o gbìyànjú kọ́ ọkọ́ débi tó ti ń tajà ìkan lára àwọn ọmọ ẹsẹ̀ rẹ gbọdọ̀ síwájú rẹ débẹ̀ o sórí tó o bá ti débẹ̀ o ìwọ sáti bu ti bí wọn lọ sínú omi kó o fi wọn gbogbo àyíká yóò sọ rẹ so orí ètò kù lọ rí ra ẹ̀kọ́ kólòbó kí ni mo pè é. ẹni ẹ̀kọ́ kólòbó. ẹ̀kọ́ kólòbó kó o fi yún kó o fi fọ́kọ mu. sọ wá rí dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀ tó bá ń bẹ́ ń sàlẹ̀ abọ́ òun ìwọ tún fọmi díẹ̀ sí kó wá lọ rí dà síbi tẹ́sí ọmọ gbà lẹ́nu ọ̀nà sọ̀rẹ́ gangan láti bìjìbìjìgbì iná ti ràn ọkọ ọmọ náà tí ó tọwọ́ bẹ́ẹ́rú ẹgbẹ́ ọmọ pọ́gẹ́dẹ̀ tó bá wù sẹ́yìn àrò iná lásán lọ́lọ́ rèé yá àbáwọn bí ó ṣe jẹ́ nù má sí lò má sí lò ọ padà wàá dúpẹ́ lọ́wọ́ àwọn awo ẹni tó dúró wáyà yín fún ọmọ orí èèyàn tí mo jẹ́ ni èmi tó jẹ́ pé wọ́n dájú ni mo ti lọ rè é bá wọn sáwọ́ inú àjàlẹ̀ sí ni mo ti lọ rè é ṣètùtù rẹ̀ máa lọ ilé. mo wá fi ń dá yín lójú wípé lágbára ọlọ́run máa jẹ́kọ̀ọ́ náà àwọn tó máa sanjọ́ fún yín mo dẹ̀ tún gbà ládùúrà lọ́dọ̀ ọlọ́run pé máa ṣọmọ fún yín kálọ́ bàbá ẹ ṣe bàbá mo dúpẹ́ ó dàbọ̀ yọ yọ yọ ah! yọ. àbẹ́ ìmọ̀ràn ọmọbìnrin yìí ó padà wá dúpẹ́ lọ́wọ́ èmi lúbúlúbú ojú ọ lọ ìwọ ọmọ pé bí ọba kù ní gangan ni wọ́n ń pè lóògùn àwọn wàá fún ọ kò ní tó mi gangan ni mo sà fún ọ lóògùn yìí ọ̀jẹ̀ lúbúlúbú ojú ọ lọ ọ gbádùn mi ìwọ ẹ wo bí ẹni tó ọ wọlé ẹni kọ wọlé àǹtí ṣé bàbá dẹ̀ máa dá wa lóhùn lẹ́nu mo ń ah. padà lẹ́nu ibi tí mo ti wá jìnnà. àbá wọn máa dá everybody lóhùn lẹ́nu náà àbá wọn máa dá wa lóhùn wọn ṣáà ti fún wa nọ́mbà wọn máa dá wa lóhùn. kó tètè dá wa lóhùn ni. wọn dá wa lóhùn. ẹran ti ṣe tán ní ẹ̀sìn òun. àwọn púpọ̀ nígbà gbàgbé. ẹran ti ṣe o ṣe kókó lágbára ọlọ́run. ọlọ́run ẹ kú kalẹ̀. ẹ bá mi rí fún mi. èmi mo bá yín rí bíbá ìgbà tẹ̀lé. Ah, ìdùnnú mi dùn púpọ̀ mo ti rí gbàlà lọ́dọ̀ bàbá bàbá ti bá mi yanjú ọ̀rọ̀ mi mo gbàdúrà ọlọ́run àṣẹ tìyín náà. àṣẹ àṣẹ ẹ bá mi dúpẹ́ bá mi yọ̀. ó dàbọ̀ ẹ kílé o. ẹ mọ́ gbàgbé ń sọ fún yín o. nọ́mbà nọ́mbà nine. bọ́dà tí o ti gbé nǹkan ṣe ṣé èmi kọ́ mo mú yín wọlé nísìn nísìn sìn báyìí. ẹ ọ̀yẹ́ jókòó kó ikan yín. nọ́mbà nine jàre ọ̀yá ẹ̀yẹ tẹ̀lé mi wọlé sí i. ẹ ṣe tán. ìtàdá ẹ̀mí wọn láwọn wá páàkì surprise surprise kọ́lẹ̀. ẹ̀yin àgbààgbà ẹ̀yin àgbààgbà ẹ̀yin àgbààgbà gbárùmọ̀lẹ̀ tó ń bá mi gbélé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ti ní n ò ní sàṣetì àṣetìkún kì í bọ́jọ́kọ́jọ́ ọmọ yọ bẹ́ẹ̀ sì làṣetìkún ní mòrùn kórùn ọmọ ràn àṣetì ọgbọ́dọ̀ bá ti bá ṣe. pẹ̀lẹ́ ìwọ lọ́kàn. èmi lọ́kàn bàbá. Hmm. Ah! ọmọ ṣe o àwí ìgbọ́ afọgbà tó mú ni déèyàn fi ń tìka àbámọ̀ bẹnu ṣèkínà lórúkọ ìyá tó bí ọlọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá. dáúdà sì ni bàbá rẹ. bẹ́ẹ̀ ni sà. Ah. yọ báyìí ọmọ tí wọ́n bí lọ́jẹ̀ tó lòun ọ̀sáwó èmi tó wá báyìí ojú mẹ́rin òun lèmi ní lágbárí etí inú sì lejò mi ń lò etí inú etí inú etí inú ọmọ ṣe o ọmọ ṣe o òun wò mí jákẹ́ tó lóhun ọ̀fọ̀. Ah ẹ wò sà ó yà mí lẹ́nu gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ẹ wò ìyá ọmọ ló gbé mi débi báyìí kò dẹ̀ síbi tí mi ò tí ì wọ ọmọdé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá even gbọ̀ngbà tó ń sọ pé kí n wá sọ́dọ̀ yín mo kàn sọ pé jẹ́ kí n kàn fọkàn kan wá kó má bàa dàbí pé mi ò gbọ́rọ̀ sẹ́ni yẹn lẹ́nu ṣe rí látìgbà tí mo ti má rí sà mo ti wá ọmọdé everywhere. àmọ́ bí mo ṣe wọlé tẹ̀tẹ̀ ti sáré rí pé ṣèkínú lórúkọ ìyá mi dáadáa lórúkọ bàbá mi ha aláwo re ni àmọ́ ah, dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. ọlọ́run wọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. fún ara rẹ lọ fọwọ́ dílé ọmọ rẹ. sórí ibi tó wà yìí àwọn ọmọ lèmi ń wò yìí ọmọ yọyọ rẹ nílé aládì ọmọ tó ń sunkún lẹ́yìn rẹ n ò lè kà wọ́n tán ọmọ pọ̀ lára rẹ àmọ́ etí ikún tó ní olóńkóbá ọ sórí ìyá rẹ ó ti jẹ lérewé ó sì ti bá àwọn àgbààgbà múlẹ̀ tó ti gbọ́ ìyá rẹ tó ń sọ̀rọ̀ fún ọ àgbàlagbà ni tó ti gbọ́ tọ́ ọ bá ti gbọ́rọ̀ sí lẹ́nu ò ní gbọ́ po tọ́ ọ bá gbọ́ síhùn síhùn ẹ̀dìẹ ló ń ké o. bàbá tí n bá gbọ́ yín yé dáadáa ṣé mi ni pé mọ́mì mi ló ń ṣe mí ni. ẹ̀yin wọn fẹ́ kó o sì mí gbọ́ wọn fẹ́ kó o sì mí gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ti di su gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́yán tó ń tẹ wùrà gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́kùn ẹnì tó rù ú ó ti pa lórí bẹ́ẹ̀ sì lẹ́ni tó sọ̀kalẹ̀ ó ti kẹ̀ nítan ẹnì tó rí wọn tó tún ṣe hà ẹnu onítọ̀hún fàyà pẹrẹgẹdẹ bí apá aṣọ ni níwọ̀n ìgbà tó o bá ti ń ketí ikún sọ̀rọ̀ tí ìyá rẹ̀ ń sọ o ò lè rọ́mọ bí. ìyá rẹ̀ kìlọ̀ fún ọ ọlọ́mọkùnrin tó o sọ pé o fẹ́ fi sọkọ òun ò nífẹ̀ẹ́ sí ìwọ sì kọ́ tí ikún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá ìgbà tá a fẹ́ má rí ìgbà yẹn wọ́n ṣàsọ pé kí n má fẹ́ wípé nítorí pé àwọn ti fẹ́ èèyàn kan rí tẹ́lẹ̀ láti fámílì ẹni yẹn ìgbà tó dẹ̀ ń ṣe pé mi àtẹni yẹn jẹ́ àbójẹ́ èèyàn burúkú ẹni tó ṣe dáadáa sí mi ni wọ́n rò pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ayé ìgbà yẹn náà bìlíìfù nínú ẹ̀sà. Hmm. ẹni tó ń ba ayé jẹ́ náà nù ẹ̀yin ọmọ sí ẹ̀yin ti torí bájídáyé ọ̀làjú ẹ mójú ogun ẹ fi ń tẹ̀lé basubasu tẹ́lẹ̀ ọmọ Baba, iṣẹ́ sọ pé kò sí solution sọ̀rọ̀ mi. tí n bá ní ọlọ́bẹ̀ wúrẹ́ dúdú wa mo fẹ́ fi bọ́ fani tí n bá yìí sọ fún ọ pé kò fún mi lágùntàn gbọ̀lọ̀jọ̀ bóyá mo fẹ́ fi bọ́ mọ́lẹ̀ tí n bá gbowó lọ́wọ́ rẹ wọ́n kàn lọ rè é nani. ni ọ̀rọ̀ rí ọjọ́ mẹ́bọ kò sí jọ mẹ́tutù lọ gbọ́rọ̀ sí ìyá rẹ lẹ́nu tó bá fẹ́ lọ́mọ láyé kọ́rọ̀ rí ọmọ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. bàbá ẹ jọ̀ọ́ ṣe mí pé kí wọ́n fọkọ mi sílẹ̀ ní sà. ọmọ sí o ò ní ṣètò bọ́mọ yìí sọ̀rọ̀ náà àná lọ́ọ̀rẹ́ ibẹ̀ yá rẹ lọ́ọ̀rẹ́ ibẹ̀ yá rẹ lọ́ọ̀rẹ́ ibẹ̀ yá rẹ tó ti gbọ́. yóò yí ọ yóò yí ọ abẹ́ máa rí nǹkan ìwọ ọmọ pé ìyá rẹ ti bẹ́ bọ́ra mu tí ìyẹn gan ti fòwúrọ̀ kùtù mórí ìsàjòbí papọ̀. Ah! Hmm. Ah, ìwọ ni báwo ni mo gbé kí n ṣe fẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ lọ ra yín òun òun kò tí mo ní ìlú ìlú bẹ́ẹ̀ àṣẹ ìlú òkèké gbogbo ẹ̀ náà ní í ṣe pàtó ẹ kú ìdókòwò. ẹni tó sì dá tẹnu ò ní kọlù yín ẹ wà ní búrìbúrì kẹ báwọn jójú ẹ̀sìn àwọn tó la yóò ní fẹgbafẹ ní kọ̀ọ̀kan yín ló ń jẹ. àṣẹ. ẹ̀yin gbogbo yín pátá náà ní kẹfọ kan yín balẹ̀ ọ̀rọ̀ yóò lójútùú yóò lójú. ajé o ajé rèé ajé òkúkú níṣọ ajé oníṣọ bòjì ajé tí kìí mọ ẹni kó tó bá ní ṣe. ajé dákun rọ̀ wá o bá wa jẹran ọ̀gẹ̀dẹ̀ ẹran ọ̀gẹ̀dẹ̀ lájẹ jẹ tí fi yálé ẹni. ajé ti wà á rí látàárọ̀ o sì sọ fún mi. ẹ bá mi kò sáyé ń bí. ajé ni mò ń wò yìí. ẹ̀yin wọn bá wí ṣẹ́mi ẹ̀rí gbẹ̀yìn lẹ́jà ajé ni. ìwọ́kọ́ ìwọ́kọ́ eléyìí tó fi fìlà borí yìí ni jìgìjìgìjì ọmọdé yóò ṣàwárí ara rẹ̀ ayi ìwọ́dà kò ìwọ́dà ìwọ́dà lórí gbogbo àwọn tó jókòó pátápátá tán bá pa ajé tán bẹ lára wọn bọ̀ kò tó tọmọkùnrin nìkan. ìbọn bá mi wọn ṣẹ̀ṣẹ̀ débi mi. Ah, ah, filẹ ajé dákùnrin dókè gbàǹdọgba gbàǹdọgba ajé òkúkú lùsọ ajé oníṣọbòjì ah, ìwọ ni ọ̀sàwárí ara rẹ ni ọjà súnmọ́ ni ajé súnmọ́ ni náà súnmọ́ ni. ọkọ mi bàbá bàbá ọjọ́ kúkú. àbẹ́wò ajé oníṣọ̀kùn jẹ ajé òkúkú ló sọ̀kùn. ẹwẹ má bínú jàre gbogbo yín náà dàrú lẹ́yọ kọ̀ọ̀kan. èwo ni ìyàwó sọ ọ̀la fún mi èwo ni bàbá èwo ni ìgbàlámọ ìgbàlámọ. ẹwo táìmì ni. bàbá sẹ́fù ni mí náà ó bá mi bí ni bàbá sẹ́fù ni mí náà sẹ́fù ni. má bínú má bínú ó dà í lò. bọ́ ẹ̀gbọ́n ajé wà nù mí dùn ní mi. ajé wà lára tí. ekiri tó ṣe pè mí. ẹ̀gbọ́n wọlé ẹ̀yin náà tó wọlé sí. ẹ̀gbọ́n ẹ bá pàrọ̀ ṣé lóòótọ́ ni mo jọ ajé. Hmm ṣẹ̀ṣẹ̀ fún lẹ́jọ́ ajékọ̀. ajéjúsọ lè ní ẹgbẹ́ ìyọjú sí wọn ó ṣe kókó. mo ní ìwọ gangan ló ẹ̀kan máa pè lájẹ́ àmọ́ o ò fura sọ́rọ̀ ara rẹ nígbà tó jẹ́ pé ìwọ gangan náà ò mọ̀ tán bá ń sọ pé ajé ajé ajé ìwọ ló yẹ kó o máa dá wọn lóhùn gẹ́gẹ́ bí ètò tí mo wá sọ pé wọ́n ṣe sílẹ̀ fún ọ ìpèsè ajé rẹ mo ti bọ́ ọ ṣe iṣẹ́kíṣẹ́ tó o bá fẹ́ rán ajé ajé ṣe tán tí ọmọ dán ọ lóhùn ajé ò ní rán ọ níṣẹ́ mọ́ ìwọ lọ́mọ pajé lọ́mọ pàránṣẹ́ àwọn ọmọ ọlọ́sọ kò jẹ́ kó ọmọ gbọ́. bàbá mo wà gbogbo ara ni mo fi ń gbọ́ yín. yọ yọ. mo bá mo fi ń gbọ́ yín. yọ sórí. òun rèé òjijì ajé rẹ nílé akọ àtabo òun méjèèjì. lọ́wọ́ á akọ yìí èyí ò ní ọ wà lọ́wọ́ títí ẹ̀ òbí yìí ni ó wà lọ́dọ̀ mi hàn ìgbàkigbà tó o bá ti rí èèyàn tó wù ọ́ kìí ṣe pé fẹ́ kan tó o rẹ́ni tó o fẹ́ràn rẹ̀ dénúdénú gangan tó o fẹ́ fi ṣaya tó sì wù ọ́ láti máa bá gbélé hmm. tó o fẹ́ wá jẹ́ sí la ìwọ pè mí èmi ò wọlé agbára mi lọ wọ́n lọ rèé mú àwí gbọ́ gbogbo tí n bá ti ń sọ fún ọ tó o bá ti gbèsè e tí gbogbo ẹ̀ lọ́mọ gbọ́ kété kété kété. ẹni kìíní ti ń bẹ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni ẹni èmi ẹmọ mú kan lọ ẹ̀yin ó mú kan sọ́dọ̀ bí n bá ti wá rí ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ kémi ò fi aago mi kí n fi pè yín pé kí n kàn ta lólobó àbí lẹ́yìn ìgbà náà ẹ̀yin wọlé agbára ẹ wàá mú kan lára àwọn kìíní èyí tí ń bẹ lọ́wọ́ yín ẹ ẹ gbèsè tí. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èmi ló gbé tọ̀dọ̀ mi sétí. akọ yìí ni ó wà lọ́wọ́ títí ẹ màá mọ gbọ́ gbogbo tẹ́ ń sọ pátápátá. gbogbo ẹ̀ pátá ló mọ̀ gbọ́ kétékété. <laughs> ẹ má bínú fóònù ni kinní ni ṣé ń lo síìmù ni. <laughs> àwígbọ́ ni àwígbọ́ ni gbogbo tí mo bá ń sọ pátápátá ló mọ̀ gbọ́ ní kedere. bẹ́ẹ̀ ni mo sọ fún un. ṣé ìwọ ọmọ bá gbé lọ́ńdà sọ tiẹ̀ nílẹ̀ ẹ̀káró àlùkò ní sì ń dà tiẹ̀ lóde èkó sùn lékelèké aláṣọ funfun nìkan lọ́ńdà sọ tiẹ̀ lóde èké èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ àmọ́ sọ wá rí ibi tó tún wá burú sí lélẹ́yìí o sọmọ pé èèyàn méjì bá yọ sọ̀tá ẹni tí ọ̀tá yọ yóò di yọ lọ́jà ẹni tí ó ṣe bẹ́ẹ̀ ó sì tún tó bá délé èyíkéyìí tó bá dọwọ́ rú àwọn ọmọbìnrin o sọ wá rí jọ́kíjọ́ tó bẹ́ẹ̀ ti lè fi ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lẹ̀ níjọ́ náà lájẹ́ ti kúrò nílé onítọ̀hún. ọba tó ń wá fẹ́ ká gbà lómi a tún gbà padà fún ẹlòmí. ẹ pé bí ẹni téèyàn bá ń bá ṣe téèyàn bá fẹ́ bá fẹ́ mọ́ lọ́nlọ́ ṣe gbà ẹlẹ́dàá rẹ ló yàn mọ́ kì í sì ní mo sọ bẹ́ẹ̀ o. inú ìfẹ́ máa dà bí bàtà ẹ̀tàn. ẹ̀tàn. bígbà tí mo ń wèrè yorùbá ni. ọ̀dà ìwọ sábọ́ olóògùn ṣe ní kọ́ sáhùn ó rí i pé yóò rí bó ṣe yẹ kó rí èmi mo sọ bẹ́ẹ̀ fún un. ìwọ lọ rèé dánwò nítorí pé dánwò torí wọn ló bì yọ ọ̀kẹ́rẹ́. ìgbà gangan ni mo sì wá mọ̀ orí tí mo jẹ́ hmm. wọ́n jẹ́ kí n mọ̀ pé alájẹ́ ni mí látọ̀run pé ṣó wà. ṣùgbọ́n ọ̀rọ̀ mi ní kùdìẹ̀kùdìẹ̀ wípé n lè da ajé ná àbí kí n rọ ajé ìtọ̀dọ̀ mi kí n rọ̀ fún èèyàn kan kí ni àtẹni wọn á máa ṣe wọlé wọ̀de ìgbà ni mo tó lè rí ajé ń lò. Hmm. ìdí nìyí nígbà tí mo sálábà pàdé ọmọtọ́lá tí mo mo wá ẹ̀ síwájú wo sẹ́yìn hmm. mo rí bí ẹni tí ó dúró tì mí. Hmm mo rí bí olùkú ni mo bá dára dé ajé ọjọ́ sí tí wọ́n ń sọ mo bá pè é mo rọ̀ ọ́ fún Ọmọ́tọ́lá pé kájọ́ máa bá gbé kájọ́ máa bá sùn kájọ́ máa bá jẹ ẹ̀là funfun ṣeéṣeéṣe àwọ̀ ajé dífá fún ajé. ẹ̀là funfun ṣeéṣeéṣe àwọ̀ ajé dífá fún ajé. níjọ́ tí ajé ń wá aya ìmọ̀ràn kiri. lọ́jọ́ tajé ń wá aya ìmọ̀ràn kiri. ajé yálé mi wá o kó o wá jẹran ọ̀gẹ̀dẹ̀. ajé yálé yìí wá o kó o wá jẹran ọ̀gẹ̀dẹ̀. nítorí pẹ̀ràn ọ̀gẹ̀dẹ̀ lajé jẹ tajé fi ń yálé ẹni. ẹran ọ̀gẹ̀dẹ̀ lajé jẹ tajé fi ń yálé ẹni. èmi àkànmú ìkọ́ ọmọ olókùn ẹ̀sìn mo tọrọ ajé tèmi gangan fún ọmọtọ́lá ọmọ adéríbigbé kí ajé wá bílé ẹ̀ ṣe pé kádé ó bá jẹ kádé ó bá mu kádé ó bá gbé kádé ó bá sùn kádé ó bá jí kọ́rajé jẹun kó fagé dẹrú kó sùn lájé lórí kádé ó wọlé sínú ilé ẹ̀ kọ́ máa rí bá ti ṣe kọ́ máa rọ́nà gbégbá dúró dúró dúró kó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àwọn bàbá mi mọ̀ ṣe mọ́ tó lé mi dànù gẹ́gẹ́ bí wọn náà ṣe wò ajé mi tẹ̀lé mi lọ́wọ́ kan ìdí mú táyé rẹ̀ fi padà mọ́ sí tí òbí yóò ń gan mọ́. Ah, ṣé bàtà ti kọ́ pé wo sóríire pé ó rí bá ti ṣe ọ̀rọ̀ náà gbégbà èmi ẹ̀yìn àti ẹ̀mí pàdé wọn ah. èmi ti wá gbé wọ̀ wò mo ti yọ̀ ọ́ wò sọ́tún mo ti yọ̀ ọ́ wò sósì níjọ́ tí lè ń gbóná mo ti gbé ọ wò níjọ́ tí lẹ́yìn tuntun mo ti yẹ̀ ẹ́ wò níjọ́ tí inú ń bí ọ mo ti wọ̀ ọ́ níjọ́ tó ń rẹ́rìn mo ti wọ̀ ọ́ hmm. wọ́n á wò pé irú ẹni báyìí tí má fi sẹ́ni bí ọkàn mi kò tí pọ̀ hmm. ní mo ṣe pe ajé mi fún wọn náà bó ṣe wà yìí ò tí ì wá rí nǹkan kan o kò tí ì rí nǹkan kan o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó láwọn ẹ́stéètì káàkiri káàkiri káàkiri tí wọ́n mọ̀ pé lórúkọ rẹ̀ rẹpẹtẹ. Hmm. ọlọ́sùnkún mi ni dọ́là ti ní nìkan ṣé kò ṣe pé bẹ́ẹ̀ náà bá ṣe mistake tí mo ṣàṣemáṣe tó kúrò nínú ayé mi ṣé kò ṣe wípé gbogbo nǹkan wa lọ́wọ́ gbogbo nǹkan wa ló máa tẹ̀lé ẹ lọ. kẹ́mi ìwọ má ronú bẹ́ẹ̀ má ronú bẹ́ẹ̀. wo níṣòro alẹ́ mi ti gbé ọ wò dáadáa kò dìgbà tí má lọ ilé aláwọ̀ kò dìgbà tí má lọ dọ̀ wòlíì àbọ̀dọ̀ àfa mo ti wò ó dáadáa. ìwọ fẹ́ràn mi dénú ẹ <laughs> fẹ́ràn mi dénú lẹ́nu láì ṣe sórí kankan wà tí mo sọ fún ẹ sórí mm. ẹnikẹ́ni tó bá sọ pé máa bá mi dùn ẹ mm. ah àmàjọ in fact ilẹ̀ máa padà ó mọ ìyá mọ̀ ó gbé mi nìyí. sí ẹni tí ó dùn wá kò tí ó yà wá. ọlá mi ò ní fi ẹ́ ṣeré o mi ò ní fi ẹ́ ṣeré o má jà sí sísítà mi ṣé lẹ́nu ìgbà tí mo lọ ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ sí mi. ìgbà tó travel ìdí o ẹlùgbà tó travel lọ sí Dubai ni gbogbo ìṣẹ̀lẹ̀ sí mi ẹlùgbà tó lọ lẹ́rìí ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ sí mi tí mi ò ní kankan mọ́. sísá mi kò sí kankan kò sí kankan mọ́. sísá mi èdè lè pè mí kí ẹ explain everything fún mi tí mo wà lọ́hùn bí ẹ máa máa bọ̀ máa rí nǹkan ṣe sí i. kò tiẹ̀ yé mi ìsìlẹ̀ bíi pé wọ́n ti fi gbogbo ẹ̀ wọ́n fi rú mi lójú bí pé wọ́n tiẹ̀ fi da ojú mi rú ni àwọn onígbèsè gan wọn jẹ́ kí n sinmi wọ́n pè mí lọ́tún wọ́n pè mí lọ́sì ni ó ní mo ṣe pa nọ́mbà tó mọ̀ yẹn torí kó o ti pọ̀jù kó o ní gbèsè mọ́tò ti lọ ilé ti lọ gbogbo complice ló ti lọ ibi kọ́kọ́ wá. kí la fẹ́ ṣe sí báyìí kí ni kòtà máa ṣe báyìí sísá mi. ọmọ mi ọmọ kọta lè ṣe sí ọ mi I don't know. Sherry. I think the only hope ta ní sí ni pé ká lọ rí dáàdì. A ní láti lọ rí pásítọ̀. Àwọn nìkan ni the only hope ta ní lọ́wọ́lọ́wọ́ ta wà yìí. A ní láti lọ rí wọn. Ṣòro bóyá dúró nǹkan báyìí màmá ṣẹlẹ̀ sí mi mi ti ní lọ rí Pastor. ni. Olùṣọ́ try fún mi. Ah olùṣọ́ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bọ̀ wọ́n ní láti máa sọ fún mi pé ẹ̀pà ògbóró mọ́. Òróró tí mi wọ́n jà. It's too late tó lójú tí kò fi mọ̀ ẹ ṣe ṣe ṣe ẹni tó lójú tí kò fi ríran ẹ ṣe ṣọ́ọ̀ṣì. ta ló fún ẹ ní nọ́mbà wa wá síbí. ẹjọ́ ìgbà ẹ ṣàánú mi ibi tí mo ti ń sáré kiri lèèyàn kan ti fún mi ní nọ́mbà yín sáà pé tí n bá lè wá sọ́dọ̀ yín ẹ má bá mi gbòòyà tó wà lára mi sẹ́jọ́ ẹ ṣàánú mẹ́jọ. <laughs> Um, young woman ìrànlọ́wọ́ wo ló fẹ́ ra ṣe fún ẹ. ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tipẹ́tipẹ́ òun ló gbọ́kọ mọ́ mi lọ́wọ́ o ọkọ tẹ́ pè mí mo mú wá látàbúlé wa ó kọ̀ dìde ó lé mi dànù ni kò tẹ́ ní kí n dìde rárá ó sún mi dànù báyìí ni èmi mo dẹ̀ tú ìṣọmọkùnrin yìí up ni mo clean ẹ̀ up tí mo tọ́jú ẹ̀ tí mo tí mo raṣọ fún tí mo ṣe everything fún ó kàn dédé gé ọwọ́ mi kúrò láwo ni wọ́n dẹ̀ lẹ́ni tí ò bá fẹ́ ka yóò èèyàn máa ń gé ọwọ́ ẹ̀dànù ni ẹ jọ ń ló ṣe wà. ó di ó di gan irú ìdájọ́ wo ló fẹ́ ká ṣe. ẹ wo ìdájọ́ ikú ni o. ìdájọ́ ikú. bẹ́ẹ̀ ni sá. anyways kò síṣẹ́ tó bá gbé wá sí ìtọ́jú àwọn àtàjọkọ̀ tí kò di ṣíṣe fún wa tí ẹ̀mí ẹ̀ bá ti gbé tó lè sanwó. mo rẹ́gí sọ. owó ẹ̀ ò kú rárá one point five million. Ah! ẹ̀jú sọ mi lè rí owó yẹn owó yẹn pọ̀ báyìí fún mi ẹ̀wò tó bá jẹ́ àṣà two months ago lè béèrè irú báyìí lọ́wọ́ mi mo kàn máa wọlé mo máa fún yín ni bọ̀ mo promise yín o pé tẹ bá bá mi rọ́kọ mi ẹ gbà padà màá fún yín ní three million but báyìí báyìí báyìí ẹ five hundred k mo lè mo lè rí sá ẹ jọ̀ọ́. five hundred k. bẹ́ẹ̀ ni sà. mo ní ìjókòó àgbà tó jókòó yìí. <laughs> gẹ́gẹ́ bí o ṣe sọ pé olùrànlọ́wọ́ ni wọ́n pè wá èèyàn ló dé ẹ̀mí kó wá bá wa a máa ṣàánú ẹ̀ àwọn ọkọ nìṣó tí a bá ọ̀rọ̀ èdè a bá parí iṣẹ́ gẹ́gẹ́ bí o ṣe sọ bí gbà wo ló máa san balance wa fún wa. a week a week. Hmm. one week. Uh, one week. one week. one week better kò ro dáadáa We are tàwa mi báyìí we don't joke with our money. and tójú bá yẹjú ohun ọgbọ́dọ̀ Yeah. now àwọn àti lẹ́yìn láti bẹ̀rẹ̀ sí ni wọ́n send picture ẹni tó sọ̀rọ̀ fún wa àti àdírẹ́sì ibi tó ń gbé. full detail. Eh, ẹ wo ìyẹn gangan ni problem mi báyìí you torí mo ti fìbínú dìlítì gbogbo àwọn pictures ẹ̀ tó wà lọ́wọ́ mi even orí social media tí màá ti ẹ̀gbọ́n ti máa ń chat mo ti block ẹ̀ dànù but ẹ wo ibi tí wọ́n ń gbé gangan mo mọ̀ bẹ̀ mo lè fún yín ládírẹ́sì bẹ̀ tẹ bá dẹ̀ débẹ̀ máa bá wọn bẹ̀ torí àwọn méjèèjì lọ́jọ́ ń gbé. wàá sẹ́ndì àdírẹ́sì yẹn sórí fóònù ju òpin kò tó débi save fóònù yẹn náà wàá sẹ́ndì àkáǹtì sí ẹ̀ lọ da owó yẹn síbẹ̀. kò sí wàhálà èmi náà dẹ̀ sáré kiri màá sáré lọ wá five hundred yẹn títí alẹ́ máa rí aláàtì. ìbá bá ti ṣọ́ra wa tòró tá a fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la yẹn rere. Bọ́lá! Bọ́lá! Bọ́lá! wọ́n lọ fún ọ lórí. ó kíkì. mo dé mo dé mo dá. báyìí tẹ́sà tó bá fẹ́ ta mo fẹ́. ẹ wọ sáà mi mẹ́tẹ̀ ẹ̀fẹ́ ta ẹ̀fẹ́ ta ìlérò wúrà ìlérò wúrà ẹ̀ ló mo ní lọ́wọ́ ọyẹ yóò ní bàjẹ́. ó bẹ́ ta kó láì tiẹ̀ kó dẹ̀ gbé ẹnu ẹ̀ dání. tẹ́sà ìyàwó ẹ̀ tẹ́jọ́ ń gbé ibi níbo ló wà. ṣé ẹ wo mi ẹ wo sáà sẹ́yìn ẹ béèrè lọ́wọ́ dáàdi yìí. ṣe ṣe. ẹ béèrè lọ́wọ́ kábíyèsí nígbà tí wọ́n fẹ́ fi ìbájálẹ̀kùn bíi ti mo wà mò ń sùn ni mò ń sùn ní jẹ́jẹ́ jẹ́jẹ́ ní ojú oorun náà bá mi wọ́n kàn gbẹ̀mí bọ́ta náà bí tìmí bọ́ta náà ní ọ̀gbọ̀ngbọ̀n bá ẹ mọ̀ bínú ẹjọ́. o mọ ibi tí àwọ ẹtẹjọ ń gbélé o mọ ibi tó wà bí. àníwájú ọlọ́run àti èèyàn rẹ̀ ìmọ̀ ibi tó wà ó èrè o àtàǹgà ìbọn hmm. fọ́ lẹ́sẹ̀. Ah! ẹ má jẹ wọ́n ẹ má jẹ wọ́n bàbá ọ̀fẹ́ ẹsẹ̀ mi ẹ má jẹ wọ́n bàbá ẹsẹ̀ mi ẹ má jẹ wọ́n bàbá ẹsẹ̀ mi ẹni sori burúkú ẹ má jẹ wọ́n yìnbọn ẹjọ́ sẹ́rí mo ìyàwó mi èmi ẹjọ́ dàbí ọgbọ́n ni ah! èmi àti ẹjọ́ dàbí ọgbọ́n ni ògbà tá a gbóhùn yín bẹ́ẹ̀ ṣe wọlé ni ló sá sínú kọ́ńbọ̀dù ló sá sínú kọ́ńbọ̀dù ni ó sáfẹ́ mi ẹ̀ náà ẹjọ́. sáà tí a bàbá ọmọbìnrin náà jáde ìwọ ń test patient mi. ìwọ pé sọ́jà ẹ̀wọ̀n ìwọ. ìwọ. ẹ̀wọ̀n mi mẹ́jọ. ọ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ló yẹ kó olùkọ́ ẹ máa jẹ́ kó fẹ́ fi ẹ̀mí ẹ sílẹ̀ fún bí ẹ. dẹ́mọ́dì ẹ̀ dẹ́mọ́dì ẹ̀ àwọn. ee ìyàwó. lójú ẹ lókè. ọ̀nà ìdákẹ́ ọ̀nà ìdákẹ́ ìdákẹ́. Ah bùdá pupa ti dìde ayé mi bá jẹ́ bùdá pupa ti dìde ayé mi ta yéé bùdá ti dìde látàrọ. kí n sọ. tade. mo ìdárúkọ oúnjẹ yìí. ìyá ọmọbìnrin yìí ti dé. kàwákàtí mi ò sí rere kí ló tó ṣe fóònù ẹ tí ò lọ báyìí. sí rere o ah. jẹ́ kó pa mí. wo bàbá mi kò mú pẹ́. káàárọ̀ kí ló dé tó pa fún mi. ṣùtì ọkọ mi. yes dear. jẹ́ kí n ọkọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà pé èmi Olúwaṣìkẹ́mi fẹ́ di ẹni tó máa lọ sí Turkey ló máa rajà á máa tà ní Naija. baby má jẹ́ kí n tán yẹn ẹ̀dá tó bá ní sùúrù láyé o máa jogún ayé o nígbà tí òun plan ẹ̀ tó gba ṣọ́ọ̀bù tó jẹ́ warehouse tó bẹ̀rẹ̀ sí ní kájọ òru tó máa fi rajà tó dẹ̀ jẹ́ pé ó ní ilẹ̀ tó jẹ́ tàwọn dádì ẹ̀ tó wà níkàáwọ́ ẹ̀ tèmi ò bá fún ẹ ní confidence sọ pé bó ṣe máa bẹ̀rẹ̀ náà nìyẹn wàhálà lè ṣẹlẹ̀ owó lèèyàn fi máa ń wá owó owó tó lọ gbà lórí ilẹ̀ yìí sí now wàá fi bẹ̀rẹ̀ ọjà ká tó ṣẹ́jú pẹ́ kó tó gbà díẹ̀ ọjà ti ṣe kíni ó ti dówó padà tó bá tẹ̀ wá jẹ́ pé àwọn kan wà tó fẹ́ gbowó nínú owó yẹn wọ́n dẹ̀ ṣẹ́tù wọn ọjà ti àdè máa lẹ́gbẹ̀ẹ́ kan. in fact èmi ìṣe ìyá because àwọn bàbá yẹn wọ́n ti ẹ̀kọ́ rò pé àyà wọn ń já o ṣé kò ń ṣe ilẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn extended family náà ní ilẹ̀ náà ṣe gbogbo ẹ̀ ìgbà kan àwọn kan mo ní náà mo ní dáàdì ti tèmi náà jogún ilẹ̀ yìí fún mi ogún ti tèmi tó fún mi nínú ilẹ̀ wọn òun lè aṣáàsọlọ àsọbọ àwọn bàbá ní kòkó yẹn ni fẹ́ pé wọn kó sí báǹkì ilé ní owó tí wọ́n máa wà mm-hmm. ṣó ti rí bó ṣe wà yìí forty million naira wà ní five yẹn kódà bí wọ́n ṣe ń gbé fún mi wọ́n ya èmi pẹ̀lú wọn ní picture wọ́n owó ló wà níbí. forty million naira. olùwọ́ yìí. forty million naira ló wọlé lálẹ́ yìí one pot kò yẹ kó rí bẹ́ẹ̀ náà láti gbèrò owó kiri ní alẹ́ yìí. nítorí pé chẹ́ẹ̀kì ló máa kọ fún mi. báwọn bàbá arúgbó yẹn wọn bìlíìfù nínú báǹkì bẹ́ẹ̀ ilé náà kówó sí. o dẹ̀ fura bíi pé anybody in trace ẹ. mi ì jẹ́ kẹ́ni bí fura pé bóyá kankan kan wà lọ́wọ́ mi. mo mú yẹn mo pa máa bí tí mo fi délé mo dé kákàdé kókó báyìí pẹ̀lú ẹ̀ ni mo fi délé. òmù tá a máa ṣe aláti tọ́jú owó yìí síbi èsì lẹ́gbẹ̀ẹ́ peter mason máa jáde lọ sí tansi máa lọ lọ́ọ̀kì géètì iwájú ta àti hmm a ò dẹ̀ ní láti jáde mọ́ tó bá ti wá di àárọ̀ kùtùkùtù ọ̀la tílẹ̀ bá ti mọ́ èmi àti ẹ̀nà máa kọrin bá mi. Ah, ọkọ mi gbogbo bá ṣe ní ká ṣe lọ́la ah. ká ṣe bẹ̀ mo trust ẹ. ó yẹ kó jẹ́rìí mi sọ́sáàtì ká ó ti pé. ṣé ah, mi ló ṣe kalẹ̀ ẹ̀kọ́ kó pé ó pé síbẹ̀ forty million ní. ó ti tán láti níbi balọ̀ sáwà jẹ́ kí n náà lọ lọ́ọ̀kì gate. inú ìṣẹ̀ṣẹ̀ dùn ni torí pé tí olúwa ṣe dá ẹ lóhùn báyìí

kí ló kàn án pẹ̀lú gbogbo story tó ń sọ fún wa yìí kí ni nǹkan táwọn ṣe sí gbogbo story but ọ̀gá this is our own job nǹkan táwọn àti àfi jẹun lélẹ̀ ok fine àti gba gbogbo story yẹn àti gbọ́ kéwà àtọmọ ẹ̀lẹ́yẹ jọ ṣeré kéré ni àbí bóyá ó ti ràn ẹ́ lọ́wọ́ rí but ẹni tó gbéṣẹ́ fún wa kí ni nǹkan tó fẹ́ ká sọ ọmọ tó bá dé sí. ẹ wà o ẹ wà o ẹ wà o tábà sùkọ́ máa ń ríran o tábà ti ń kí ẹ jẹ́ kó rí máa pé o ẹ jẹ́ kó rí máa pé o kí ni gbogbo ohun tó ń filẹ̀ ẹ̀ nà o ó ti bá ẹ kó lórí lòun bá sọ̀rọ̀ ẹni tí òun bá gbà ẹ̀ gbà òjò èèyàn náà máa ń gbà gbà ẹ̀ ni ó ti ṣàlàyé bí situation ṣe jẹ́ fún yín náà the next thing pé kẹ́lẹ́ o discretion yín ẹ lè lọ́ fọ òun lẹ̀ ẹ̀ ń ga ẹ̀ ń kú kí ló ṣe yín náà. ọ̀gbẹ́ni gbàgbé jàre a tó ti gbàgbé ni àwa lọmọ ya kú lélẹ̀ ọmọ béèrè wò ẹdún máa kú ló máa kú o ẹdún máa yẹ ló máa yẹ o ṣé táwa fi jẹun lélẹ́yìí o tàbí ṣe fáìn bọ̀ lélẹ́yìí o. wá kí ló ṣe ń gbọ́nà kí ló ṣe ń gbọ́nà. kí ló ṣe ń tẹ̀ ń kápá tẹ̀ ń gẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ gàdàgẹ̀rẹ̀ ni ẹ̀wà sáyìn lẹ́yìn mo ń jẹ́ ká ìmọ̀ pé the only opportunity tí mo nílé lẹ́yìn tí mo fi rí gẹ̀ẹ́ sójú láti tọrọ àforíjì pé àní láti pa ẹ̀ṣẹ̀ ń pariwo oh nítorí five hundred thousand naira or three million naira tí ẹnu ń ṣe yáàbì okay sẹfẹ gbọ́ i'm ready to pay you guys off shut up. Yeah. no ẹ sọ̀rọ̀ náà ó yà ó máa sanwó yín ó yà ẹ tún yà ó yẹ dẹ́mọ̀ náà tó náà bá yín sọ́ọ̀sì ẹran ojú ẹran ojú. aláyé aláyé fún wọn sílẹ̀ ó yẹ ẹ jókòó kàmú next. ọ̀gá jókòó jọ ọ̀gbìn ẹni farabalẹ̀ dàrú àpá. Ah, young lady. Ah, báwo. Eh, má bínú pẹ̀lú nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí lórí iṣẹ́ tó gbé fún wa nípa sikẹ́ni. Okay má bínú pé sẹ́yìn onílé tán. kí ló dé. ọ̀wọ́n rìn sí mi Ṣìkẹ́mi tó sọ pé ká lọ pa ó jẹ́ olórin mi tipẹ́tipẹ́ tí mo wá kiri tí mo fẹ́ tọrọ àforíjì tí mo ti ṣe ẹlẹ́dàá tipẹ́tipẹ́ tí mo dẹ̀ ń wá kiri láti tọrọ àforíjì kò síbi tí mi ò tí ì wá dé tí mi ò rí tọlọ́run wá lò ẹ̀ láti padà jẹ́ kémi àti Ṣìkẹ́mi pàdé mi ò lè ẹ́fà hàm Ṣìkẹ́mi láéláé lẹ́yìn pé kí n tó tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kí n tó wà nínú àwọn tó máa sọ̀rọ̀ fún kò kí n sẹ́ni tó yẹ kí n dá lóró mi wà ní jẹ́ kó ronú gẹ́gẹ́ bí owó tó gbé fún wa owó ẹ̀ líle gba owó ẹ̀ àdẹ́lẹ̀ kejì Síkẹ́mi ò kí n sẹ́ni tó lè ṣe àbúrò fún wa gbogbo nǹkan kí nǹkan tí Síkẹ́mi bá ṣe fún ẹ tó bá dùn ẹ mo fẹ́ kó fi yá ọlọ́run ọba nítorí pé from today gbogbo nǹkan kí nǹkan èèyàn kéèyàn anybody tó bá lè ṣe àbúrú fún ṣèkẹ́mi èmi ti rẹ́dì láti gbé níjàmbá yìí kò tẹ̀lé dà kí n kan owó ẹ̀ nínú àwọn tí wọ́n sọ yìí kí jà máa fún níjà sílẹ̀ kó má lọ gbàlá pẹ̀pẹ́ lójú jọ torí ọlọ́run fi ṣèkẹ́mi sílẹ̀ ó ti yẹ má sí anything pẹ̀lú ẹ̀ mọ́ ṣùgbọ́n má tra yẹ. sà ṣé mo kiri sà sà. kankan mọ́ mi lọ́wọ́ délé tó tún máa fún mi ṣàn mí lọ́wọ́ ah! ìgbà tí ṣìkẹ́ mi fẹ́ jẹ ní máa gbé kí mo ṣe kí mo lè ṣe. Ah! Tade. Tí bá ní gbogbo ẹ̀jẹ̀ tó ń bẹ̀ mí látàárọ̀, mi ò ní dárí bí ẹ. Jọ, ṣé mo fẹ́ sọ́ra mi dọ́lọ́run? Ọlọ́run ti gbèjà mi já, àbí wọn náà kọ́ lélẹ̀ mo wà ṣọ́ wípé gbogbo owó mi tó gbé lọ tó jí látọwọ́ mi wọ́n ti ná tán jẹ́rìí gan lè kú bẹ́ẹ̀ àbí òun náà kan ló ń sọ fún mi tó ń jẹ́ kí n mọ̀ wípé gbogbo owó tó kó tó ti ná tán sí òsín kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ mọ́ tí gbogbo ẹ̀ dàrú fún ẹ òun ló lè dé láti padà lọ máa jalè tó join ayé assassin ẹ owó yẹn ti tàn ìwọ náà wọ́n bo bọ́ọ̀lù ló ọlọ́run fẹ́ gbèjà mi ìjà náà ni pé ìwọ náà máa rán sí mi láti wá pa mí àtàwọn gáǹgẹ ok tó bá jẹ́ pé àwọn ẹlòmíràn rán sí mi kọ́ wọ́n á pa mí dànù wọ́n á wéèsì mi dànù bẹ́ẹ̀ ọlọ́run yìí lẹ́mi nílò ló jẹ́ kọ́lọ́run rán ẹ sí mi mo dẹ̀ appreciate ẹ̀ tí bá jókòó sórí wípé mi ò ní forgive ẹ pẹ̀lú nǹkan tó ṣe fún mi ọlọ́run kan á bínú sí mi ṣùgbọ́n tádé mo ti yọ̀ǹda ẹ̀ mo ti yáfi ẹ̀ láyé lọ́rùn kò sí nǹkan kan lọ́kàn mi sí ẹ mọ́. kò sí ọ̀dọ́gbà kò sí ọ̀dọ́gbà. pé kí ọmọ jẹ́ kí n lọ́rọ̀ ẹ̀kọ́ mi ọmọ tádé ṣó lè ṣe kankan fún mi. kò sí nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ní ṣe fún ẹ. ó ní kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tádé jọ̀ọ́ ṣó lè yọ̀ǹda fún mi iṣẹ́ olè àti ayé àsásí tó ń ṣe yìí kó má ṣe mọ́ ṣòtẹ̀rẹ̀ máa establish ẹ̀ máa fún ẹ lówó máa fún ẹ lọ́lá máa fún ẹ ní gbogbo nǹkan tó máa fi jẹ́ ọkùnrin láyè jọ má yà sí ìdíṣẹ́ yìí just promise me promise me you no go back there. áńgẹ́lì tó ń pín re ojú rẹ̀ dá o tó ń pín re yẹn ojú rẹ̀ dà áńgẹ́lì tó ń bí ojú rẹ̀ dà. ó ṣeé ṣe kó bí nínú hmm. but èmi á advice pé anybody tó bá bá lára níbi tí ò bá dà mo fẹ́ kó gbójú kó jẹ́ kására nípa iṣẹ́ tá a jọ ń ṣe mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o mo mú wa gẹ́gẹ́ bí àbá àti àṣẹ wípé stop ká má ṣe mọ́. iṣẹ́ èwo mo dẹ̀ ní reason o tí bá wo àsìkò tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọjọ́ ti pẹ́ díẹ̀ mo lè sọ pé olúkálùkù ti ní iye tó ní lákàntì ó dẹ̀ sí nǹkan kan tó sún wọn síbẹ̀ bí kò jẹ àtijẹ àti mu àti pọmọkùnrin máa sún mọ́ bọ̀ ní ìta náà mo fẹ́ kó wá máa yé gbogbo wa pé ọjọ́ gbogbo báyìí ni tó le ọjọ́ kan ni tó lóhùn kó tó wá tó ọjọ́ gbogbo tó le tó ọ̀pálábà wa máa ségi yorùbá advice wa pé ká stop ká máa ṣe mọ́. kò possible téèyàn bá tẹ̀ fẹ́ tọrọ àforíjì ajẹ́ni tó bá wà pọ̀ tún ẹ̀ tó bá wà pọ̀ sí kò ní gbóhùn nǹkan tó ń jẹ́ ṣẹ́mọ́lé ayé ẹ̀ kí ni nǹkan tá a ti ṣe ọ́zù wo la ti ọ̀zù brother mi kí ni nǹkan ta ti achieve torí ká fi ṣe tá a fi ń jẹ tá a fi ń live torí ká fi sílẹ̀ but I think of something else ìyẹn ò lè work. alaye ọ̀rọ̀ yẹn ò lè work yìí o ẹ ká gbé wò dáadáa ẹ kò ní lè work yìí o ká múru ẹ̀kún ká fi lọ́wọ́ ọ̀rọ̀ yẹn á lé o nígbà tí máa stop us yìí sìn ó dà kí ni Michael fẹ́ jẹ ní òkè mẹ́sàn-án fún yàrá yọ̀mídé àti ìbò tí wọ́n máa lanu sátẹ́gùn ni nǹkan tí mo lè rò ní pé lọ́dọ̀ tèmi for now no retreat no surrender bó ṣe lọ nìyẹn o bàbá. tó bá yà máa ní kí mò ń bínú bó ṣe ní bínú kí ayé sọ yìí kẹ ẹ ẹni ká stop ṣe ń sìn yìí tàbá stop kí lẹ́bẹ̀ẹ́ ti máa jẹ ṣe fẹ́ràn máa lọ sí Dubai ni ṣe fẹ́ràn máa lọ sí Europe ni àlàyé ah, yẹn ò lè wọ́ọ̀kì o kò lè wọ́ọ̀kì lábẹ́tẹ̀ yìí. ó dàbí pé ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ fi bẹ́ẹ̀ gbọ́ dáadáa mi ò sọ pé kẹ́ má jalè o mi ò dẹ̀ sọ fún yín pé kẹ́ má continue assassin tájọ́ ń ṣe but èmi ni mo bá yín sọ pé kẹ́ yọ mi kúrò pé mo ti ṣe kí mi mo ti káwọ́ sókè mi ò fẹ́ ṣe irú nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn mọ́ tó bá wá wúyìn ẹ lè continue láti máa ṣe lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kò sí wàhálà ṣebí tó lùwà bá wúyè tọ́ba ọba wá oníkàwé fàájẹ́ ti dà bàbá ẹ̀. ó sípù. tí wọ́n bá fẹ́ fi ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ àwa sì wà ń gbòòrò ó bá wa ń gbòòrò ni o lè jọ̀gà tiwa àwa sì wà ń gbòòrò ọmọ mọ́mì ni ẹ tó fi wọlé náà ṣèyí ló bá ti fẹ́. <laughs> èmi ò wá sọ pé kẹyẹ yín kó má mu tábà o àmọ́ tó bá ti fẹnu gbé tábà ẹ̀yin kò lè bàbá tó bí mi lọ́mọ ìkankan ò gbọ́dọ̀ kan sílẹ̀ o nítorí tó bá kan sílẹ̀ á burúkú jù o lè tó túmọ̀ sí pé mi ò ní kẹ́ má kọ́ntínú láti máa ṣiṣẹ́ olè jíjà lọ àmọ́ ibikíbi tẹ́ bá lọ tí kásálà bá ti box ẹ má yẹ fà dárúkọ pé mi àti ìmọ̀ra rí àbí àjọṣiṣẹ́ ìtẹ́lẹ̀ o kò jẹ́ nǹkan tó mo fẹ́ báyìí sọ. àlàyé personal decision ti yín nìyẹn lórí tata àwa yìí a mọ̀ pé everybody entitled to his own opinion but àwa ṣe mú ẹyẹ tí ọ̀rẹ́ ní fò ó forí sọ́gi àyùlọ àyùbọ̀ lọ́wọ́ ń yẹnu o ṣùgbọ́n you know the rules you know the rules tàbá lọ gbọ́ pé foul play wà níbì kan takàn lọ notice foul play hmm. you know what it might cost you. anyways èmi ti sọ tèmi náà iye tó bá kú lẹ́yìn ni kò máa múra. Ah, àlàyé kò lè wọ́ọ̀kì. ẹ bí tẹ́lẹ̀ rẹ̀. torí pé èmi náà wà happy pẹ̀lú decision tẹ make láàrin ọ̀nà bígbà tẹ gbé wa dágbà mi tán tẹ́yìn náà wá padà tán bọ̀ ọ̀yàn àgbàlagbà máa ń sọ pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ kò dẹ̀ sí bọ́mọdé ṣe lè jídóko tó oko ló máa bá kùkù tè pátẹ́mi náà gbé yẹ̀ o mo pàlà yóò kọ́ kí n dédé make decision náà kí ló ṣẹlẹ̀ bọ̀ tí wọ́n máa já yín tán iṣẹ́ tẹ pay wa off lé lórí ọmọlẹ́yìn padà gbéṣẹ́ yẹn wá o. wá. bàbá ó gbéṣẹ́ yẹn wọlé nígbà tó dẹ̀ gbé wọlé àsọmọ bọ́ìnà àti matanga àti wallet àwọn méjì gbaṣẹ́ yẹn wọlé ni kí ni mo fẹ́ dá ṣe majority carry the vote wọ́n jẹ́ kí n mọ̀ wípé ṣé tẹ́yìn ò bá síbẹ̀ ṣáà ò lè budán ni ṣáà lè gbé géèmù ni inú àá wò pé kí ṣe ta iṣẹ́ ta sign fúnra wa fún rẹ̀ náà ọ̀tìgbà tí mo wá délé lálẹ́ mo kò tún wá gbé yẹ̀wò pé kí ló ṣe ọmọ gan gbọ́rọ̀ yẹ̀wò náà wò ó náà ọmọ ayé ni ẹ tó dẹ̀ tún lọ́kọ rẹ̀ wọ́n ní ha máa dalẹ̀ rẹ o tó wáyé pé iṣẹ́ tí bàbá ti pè wá ọ̀f lé lórí mo tún wá gbowó iṣẹ́ yẹn wọ́n ní kí n já yín tán ọ̀la ni due date láti drop girl yẹn ní àárọ̀ ọ̀la by eight a.m. wọ́n ti máa tẹ̀lé ọmọ ẹ̀lẹ́ yẹn láti ilé ẹ̀ kó má bàa mú fura rárá torí wọ́n fẹ́ drop ẹ̀ sílé sọ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ lẹ ṣe sọ o tó bá jẹ́ pé lóòótọ́ ọlọmọ ẹ̀ lẹ́ ṣe pàtàkì tẹ̀lé fẹ́ correct mistake yín o ẹ láti provide enough security fọmọ yẹn lẹ́yìn àti pé kẹ́yìn gan wà at alert for her safety kọ́tí mo ní kí n ja yín nìyẹn o. nǹkan tó ń try láti sọ fún mi pé matanga àti wallace ọ̀la náà fẹ́ drop skemi. wọ́n ní pa sílé. wọ́n ní pa sílé o wọ́n dẹ̀ máa trace ẹ̀ títí wọ ibikíbi tó bá lọ lọ́la. everywhere látàárọ̀ títí dalẹ́ i'm sure pé before the sun set tomorrow tí ẹ bá protect ọmọ yẹn dáadáa ó máa drop. ok ó mọ ó mọ pé ọ̀nà mo like you now guys torí pé kí ni o máa tètè understand ọ̀rọ̀ mi o dẹ̀ máa ń bọ́ ìsọ̀rọ̀ o dẹ̀ máa ń gbọ́ o ṣe mo dúpẹ́ really appreciate. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Hello, Tade. Mo wà ìwọ ńkọ́? Mo wà ní. Ẹ kí nìyẹn? Okay, that's good. Nísinsìnyí, like today, bíi time wo ni à ń sọ Two hours. Um, okay, you know what? Manage file call me so that I get ready. I'm about. Area wo nìyẹn so that I'm ready. o ní ìsà tó ṣe ń tó ṣe ń ṣe àwọn nǹkan sí yẹn ok ok kò sí wàhálà má pè tí n bá ti débẹ̀ alright take care ṣe baby sweetheart yeah. come please come tádé ló pè mí sí o ó sọ fún mi pé àwọn security ti rẹ́ẹ̀dì pé ká má bọ̀. wọ́n ti bá wa rí. wọ́n ti bá wa rí so. bóun náà ṣe ní ká sí. ó ní in two hours time ká sì débẹ̀ ká máa bọ̀ yes ọmọ new site tó wà new estate yẹn ibẹ̀ ló ní ká máa bọ̀. ee àwọn bíi ilé tí a ti kọ tán ẹ jẹ́ àmọ́ lọ. no ẹ jẹ́ ká mi fẹ́ ká ló bá jẹ́ ká change aṣọ sọ́dà. ọ̀dà. wákàtí mi sí rere mi oh, sí ojoojúmọ́ ti mọ́ lọ́lọ́jọ́ kájọ́ ẹ̀dá òkè sára pákókó ń lọ àkókò dúró dẹ́nì kankan ohun tó bẹ̀rẹ̀ ṣe lọ́rùn ìwà. ẹ ṣé fóònù rẹ mọ bóyá kò gbé ẹni. Hey, get down! Down! Get down! Get down! Olúwa Olúwa ìwọ bá mi tu ọkọ ó ní mi ò lè fẹ́ kó mù á ṣí ká máa ṣú ẹ̀yìn ló fì ó bá mi tu ọkọ kò sí wàhálà. ọmọ tó lọ́ọ́ kékeré wo ló ń ṣe yìí eré yìí ti pọ̀ jù. akọmu má wọrí o mi ò ṣe kọ́kọ́ fún wọn rárá o tí bá ti pọ́nlọ́ burúkú ìtàn èmi àti ẹ a máa lọ a lọ máa ṣiṣẹ́ ọkọ àti ìyàwó ara wa lọ. Ah! ṣìkẹ́mi ṣọlá òye olórí burúkú ni ó ní òun fẹ́ kí n fẹ́ àkànmú lójú ẹ ẹ máa fẹ́ lẹ́yìn ẹ. pàtàkì àti tó bá ń tọ́jú à lẹ́gbẹ̀ẹ́ ti ọwọ́ ẹ̀.

ẹgbà wá ẹgbà wá. bẹ́ẹ̀ dára fẹ́ nọ́ọ̀sẹ̀s wá sí òní wá fún orí ẹ̀ ó yá ẹgbà wá ẹgbà wá. mo gbé. Oya, come out! Hey, hand up! Mo ti pọ́nmọ́tò la. Mo ti pọ́nmọ́tò la. Ẹ wo, nǹkan tí mo fẹ́ kẹ́ wa mọ̀ ni gbogbo àwọn ọlọ́pàá tó wà yìí jẹ́wọ́ mi ah! torí ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ máa bọ̀ ń bí kẹ́ wá fi ojú ara yín rí ojú àtẹ̀mí ah! ẹni tó wà nídìí ọ̀rọ̀ òun ló tó tilẹ̀ yìí òun ló pe àwọn ọmọdé yìí pé ah! kí wọ́n wá gbẹ̀mí kẹ́ mo jẹ́ kí wọ́n náà ẹ̀ ká fún àwọn ọlọ́pàá yẹn lọ èyí tó kẹta alákọọlù ètò bẹ́ẹ̀ pàtàkì kàwákàtí mi sí rere kàwákàtí mi sí rere kàwákàtí mi sí rere ooo. ojoojúmọ́ ti mọ́ lọ́lọ́jọ́ kájọ́ ẹ̀dá òkè sára pákókó ń lọ àkókò dúró dẹ́nì kankan ohun tó fẹlẹ ayé ṣe láòrò yìnbó bá délé bá mi ò má pé tèmi níyà níbikíbi tó lóore ní bá kó wá mi kàn ó. Agogo i sọ wákàtí ọjọ́. Olódùmarè dákun màmá jẹ́ kó fọ́ kí n má fojú olóore mi kún kí lọ́jọ́ tán bá péré ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o mo ní bólóore mi bá dé o kí má ṣe ṣìwà òsì lọ́jọ́ tán bá péré ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin o bóyá áńgẹ́lì tó ń pín ojú rẹ̀ dà. áńgẹ́lì tó kún re ojú rẹ̀ dá áńgẹ́lì tó kún re ojú rẹ̀ dá áńgẹ́lì tó kún re ojú rẹ̀